سورة الفيل بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل ǹjẹ́ ìrẹ kò rí bí olúwa rẹ ti ṣe pẹ̀lú àwọn ìjọ elérin ǹjẹ́ olúwa kò sọ ète wọn di ohun tó kùnà. وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل àti pé ó rán àwọn ẹyẹ sí wọn ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń jù wọ́n ní òkò tí a sun nínú iná sijil. فجعلهم كعصف مأكول. ó sì ṣe wọ́n gẹ́gẹ́ bí ẹ̀rùn koríko tẹ́ran jẹkù.